ètò yín ètò wa ojúmọ́ re pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ̀níkejì lórí tẹlifíṣàn Orísun sì ń tẹ̀síwájú màmá wa láti ìjọ Eunice Adesalu Worldwide Ministries wọ́n sì wà nínú ilé pẹ̀lú mi nígbà tí a bá máa fi parí ti sáà yìí màá ṣàlàyé àwọn nǹkan kan tí ẹ mọ̀ àti àwọn tó dẹ̀ ti ń bá wa pàdé náà tí wọ́n sì ti ń pè máa sọ àwọn kan tàbí méjì nípa iṣẹ́ ìránṣẹ́ náà máa sọ fún yín ṣùgbọ́n lásìkò yìí ohun tí a yànnàná lórí ètò láàárọ̀ yìí òun náà lọ́run tí a pè ní kíkọ́wọ́ sí tàbí rírí ìbùkún ọlọ́run láti òkè wá rírì gbà àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká gbé ní ṣe fún ọlọ́run gbígbàdúrà àti dídúpẹ́ gẹ́gẹ́ bí màmá ti ń kọ́ wa bọ̀ wọ́n sì wà nínú ilé àwọn náà ló máa ma tẹ̀síwájú ṣùgbọ́n wọ́n sọ wípé ká rántí wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n rí ìbùkún gbà ní ilẹ̀ bí àwọn ará Kínánì ti àwọn ará Hítì bí wọ́n ṣe ní agbára tó síbẹ̀ si ọlọ́run gba ìbùkún àwọn ènìyàn búburú yìí ó transfer ẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì ìyẹn túmọ̀ sí wípé ó gbé forí wọn já ó jù sí àwọn ọmọ Ísírẹ́lì màmá ẹ bá mi tẹ̀síwájú mà. ẹ ṣe gan-an olóòtú hmm. programu yìí ọlọ́run fẹ́ transfer the wealth of the wicked mm. to the righteous. Hmm. nígbà tá a bá ṣe ìgbọ́rọ̀ sí ọlọ́run gbogbo àwọn tó ti kó ọrọ̀ jọ ní ọ̀nà ìrú hmm. ọlọ́run mọ bó ṣe máa gbà á tó jẹ́ pé àwọn tó ti ní ọkàn tó da tí ọkàn wọn mọ́ pẹ̀lú ọlọ́run gbogbo ìbùkún wọ̀nyí àwa bọ́ sọ́wọ́ wọn. Hmm. nígbà tó lọ́run sẹ́ndẹ̀ àwọn ọmọ Ísírẹ́láìtì sí ilẹ̀ Kénáánì gbogbo nǹkan ló ti wà ń bẹ̀ fún wọn àwọn fruit oríṣiríṣi àwọn grapes pomegranate everything gbogbo nǹkan wọn ò ní ìdá ti struggle wọn kàn ń jẹ wọn mu kí nìdí ọlọ́run gba gbogbo kíní wọ̀nyí gbogbo wet gbogbo òbùkún wọ̀nyí lọ́wọ́ àwọn tó wà ní ìlú yẹn mm. olúwa lé wọn kúrò ó kó gbogbo riches wọn mm. ó kó lé àwọn Israelite lọ́wọ́ kí ni ìdí tá a fi ń sọ ilé yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti kó ọrọ̀ jọ through eh, eh, ọ̀nà tí ò mọ́ ọ̀nà burúkú ká máa pààyàn ká máa fèrú gbowó gbogbo eléyìí kò lè last mm. kò lè last rárá ìpọ́njú ló dẹ̀ ń kó báyàn nígbà tá a bá fi ọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run tí a dẹ̀ gbọ́rọ̀ sí gbogbo ohun tọ́lọ́run bá wa sọ tá a dẹ̀ ṣe ìfẹ́ Ọlọ́run ó mọ bó ṣe máa ràn wá lọ́wọ́ mm. èmi ò mọ ẹni tí ó ń gbọ́rọ̀ mi lónìí tó jẹ́ wípé o ti ní financial problem for almost forty years hmm. ó ti ní òkè ìṣòro tó jẹ́ pé ìrètí ti pin hmm. ó rẹ́ni ràn án lọ́wọ́ èmi ń sọ wípé kó gbẹ́kẹ̀lé ọlọ́run nígbà tó bá gbẹ́kẹ̀lé ọlọ́run ní òjijì ní kánkán olúwa yóò ṣílẹ̀kùn fún ẹ nínú the book of Isaiah chapter forty-five verse one to three ó sọ wípé gbogbo ogun tó ń jà ọ́ tí ò lè jẹ́ kó gòkè tí ò lè jẹ́ kó níláárí olóhùn àtẹ̀rí wọn ba ó ní gbogbo ilẹ̀kùn irin gbogbo ilẹ̀kùn tó tìtì tó le kókókó ó lóun á ṣí. èmi ò lọ síwájú rẹ. èmi ò lọ síwájú rẹ. èmi ò sọ ibi wíwọ́ wọn nìdí títọ́. olúwa sọ pé òun yóò bi gbogbo igi wíwó níwájú rẹ. èmi ò fọ́ ilẹ̀kùn idẹ wọn ní túútúú. yóò fọ́ ilẹ̀kùn dẹ tí àwọn alágbára rò pé wọ́n ti tì ọmọ inú túbú tán ti tì ọmọ eh, pé ògo rẹ ò lè hmm, jáde olúwa ń sọ fún wa ó ń fi yé wa wípé gbogbo ohun tá a nídìí nílé ayé yìí ọwọ́ ọlọ́run ló wà. èmi ó sì gé ọ̀já irin sí méjì. yóò gé irin náà sí méjì tó ti tilẹ̀kùn mọ́ tó rò pé o ti wà nínú túbú o ti struggle títí o ti gbìyànjú kò sí nǹkan kan tó ń jáde fún ọ gbogbo agbára gbogbo agbára Jésù lọ́wọ́ rẹ ló wà kò sí lọ́wọ́ oṣó o bẹ́ẹ̀ ni kò sí lọ́wọ́ àjẹ́ o. gbogbo agbára láyé gbogbo agbára Jésù lọ́wọ́ rẹ̀ ló wà. ó hmm. ó fún wa ní ìtura gbogbo blessing tó wà blessing wà ní ìlú yìí o. èmi ó sì fi ìṣúra òkùnkùn fún ọ. ẹ dúró bẹ́ẹ̀ yẹn hmm. ẹ wá ẹ máa béèrè pé ṣé òkùnkùn ní ìṣúra bẹ́ẹ̀ ni ó ní ìṣúra ọlọ́run ò gbé gbogbo rẹ̀ lé wa lọ́wọ́ pátápátá torí tó bá gbé lé wa lọ́wọ́ pátápátá ó mọ̀ pé àwọn ènìyàn máa ṣe ẹsẹ̀ gbé wọ́n máa ṣìwàhù hmm. ẹlòmíì á lò fún tara rẹ̀ nìkan so èyí tó fẹ́ fún wa ó ń fún wa hmm. ṣùgbọ́n àwọn tó bá ń ṣe ìfẹ́ ti ọlọ́run ní ti inú kan àti ọkàn kan yóò dẹ̀ wá fi àṣírí yẹn lé wọn lọ́wọ́ ẹ bá wa kà á sí. èmi ò <clears throat> fi ìṣúra òkùnkùn fún ọ àti ọrọ̀ tí a pamọ́ níbi ìkọ̀kọ̀ kí ìwọ kí ó lè mọ̀ pé èmi ni olúwa tí ó pè ọ́ ní orúkọ rẹ ní ọlọ́run ìsírẹ́lì. tí ìyà bá pẹ́ títí ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ òun ni olúwa wí ìyà tó ń jẹ ọ́ kò ń ṣe tó máa pa ọ́ hmm. ìyà yìí ó máa fà ọ́ sí ọ̀dọ̀ ọlọ́run ìyà yìí máa mú ọ kó gbọ́ sórí okùn rẹ kó bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ níbi tó wà tó ń gbọ́rọ̀ mi lónìí nínú ìwé Genesis chapter twenty six orí ẹ̀fà ó lé ní ogún àní ìdàtíkà èmi á hmm. paraphrase rẹ̀ máa sọ ní kókó nínú ìlú tó ń pè ní Gerard ìyàn mú gidigidi ebi ń pa wọ́n kò sójò kò sí kankan gbogbo àwọn tó ń gbẹ irúgbìn kò hù torí ilẹ̀ ti gbẹ ṣùgbọ́n ńgbà tó dé séèjì kan ibẹ̀ ni Isaac wà o èmi fẹ́ kẹ́ mọ̀ pé bó ṣe wù kó burú tó ní ìlú Nàìjíríà yìí bí bó ṣe wù kó le tó ẹni tó bá gbọ́kàn rẹ̀ lé Ọlọ́run ìbùkún bẹ̀ lọ́dọ̀ rẹ o hmm. Olúwa máa ṣílẹ̀kùn fún ọ ó ṣe ṣílẹ̀kùn fún Isaac ó ṣílẹ̀kùn fún ó sún Isaac Isaac ní condition yìí ó ti le jù òun fẹ́ lọ sí ilẹ̀ Egypt. Bene olúwa wa ń rántí ìmájẹ̀mú tó ti ṣe pẹ̀lú bàbá isaac tó jẹ́ abraham ó ní isaac má kúrò níbí ó ní gbogbo blessing tóun ti promise tóun ti ṣèlérí pẹ̀lú abraham bàbá rẹ̀ ó lóun fẹ́ mú ṣẹ nínú ayé ẹ̀ ẹ̀ ìgbọràn sí ọlọ́run ó tún ṣe pàtàkì gidigidi ní generation tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò gbọ́rọ̀ sọ́lọ́run olúkálùkù kàn ń ṣe ń tóhùn hmm. ẹni tó bá dẹ̀ ń ṣe ń tóhùn kò lè rí àfẹ́rí ọlọ́run Isaac gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ó dẹ̀ dúró ọlọ́run wá ní kó lọ gbẹ̀ kó lọ fúnrúgbìn ó dẹ̀ fúnrúgbìn irúgbìn Isaac ó dẹ̀ hù òun nìkan ṣoṣo ní gbogbo ilẹ̀ Gerard agbára ló wà lọ́wọ́ ọlọ́run ẹni tí ọlọ́run fẹ́ ló yàn ẹni tọ́lọ́run yàn ló fẹ́ ẹni tọ́lọ́run dẹ̀fẹ̀ tó dẹ̀ yàn ó fún ní agbára ló ju ohun gbogbo lọ ó fún ní agbára nígbà tí àwọn èèyàn bá ń jìyà ìwọ tó jọmọ ọlọ́run ìyà ò ní jẹ ẹ́ àwọn ọ̀tá dẹ̀ dìde wọ́n gbógun àárín agbára ọlọ́run sí àwọn tí ó gbọ́rọ̀ sọ́lọ́run hmm. àtàwọn tó ń rí lì gidigidi ní ìfẹ́ ọlọ́run ọmọ ọmọ ọmọ wọn ó máa máa jẹ nínú májẹ̀mú yẹn hmm. ẹ má jẹ́ ká tanra wa mọ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ sọ́lọ́run ẹ jẹ́ hmm. ká ṣe ìfẹ́ ti ọlọ́run ọlọ́run kò ń ṣe dídùn inú ọlọ́run pé kó ọmọ ènìyàn kó máa jìyà ọlọ́run ò fẹ́ kí ẹnikẹ́ni kó jìyà hmm. ní Gerard Isaac ti múra láti lọ sí ilẹ̀ Egypt torí kò sóúnjẹ ebi ń pa wọ́n àwọn èèyàn ń kú Isaac wá lòun máa kúrò ọlọ́run sọ fún má kúrò gbogbo ohun tí mo ti májẹ̀mú tí mo ti bá bàbá rẹ̀ dá máa ń muṣẹ níbí hmm. Isaac ń gbẹ́ ó ń gbẹ́ kànga bàbá rẹ̀ àwọn ọ̀tá wọn á tún lọ bomi sí wọn á tún gbẹ́ wọn á tún bomi sí á tún gbẹ́ wọn á tún bu yẹ̀pẹ̀ sí how many times ìgbà mélòó ni ìwọ ti try tó ti gbìyànjú tó ti wà frustrated mo ń sọ fún ọ lónìí gbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run máa dì ọ mú má give up ọlọ́run rí gbogbo òkè ìṣòro rẹ dúró ṣinṣin ọlọ́run dẹ̀ bless Isaac nígbà tó yá àwọn ọ̀tá rẹ̀ ní kó jáde kúrò nílùú torí Isaac ti gbòòrò jù wọ́n lọ hmm. ìbùkún ọlọ́run bọ́ sórí Isaac and now ọlọ́run wá gbé gbogbo ìbùkún àwọn ẹni ibi tó wà ní ilẹ̀ Gerard ó gbé fún Isaac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 ẹ wo ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn nígbà tá a bá lọ tá a bá padà dé kí wọ́n á sọ díẹ̀ nínú àwọn nǹkan tí à ń ṣe ní iléeṣẹ́ ìránṣẹ́ màmá wa nínú olúwa kó tó di wípé àwọn náà yóò gbàdúrà fún wa ká tó kúrò lórí ètò fún tọjọ́ tòní ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀.